أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك امير مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد وأقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أكيد بو عمود سنو تتنا الله توفيكو ọlọ́run ọba oríire tí yìnyín láyà tàlùkìyàmà ọlọ́run kí ọmọ fi dùn yín torí pé òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ láàyò kìlífòlì mẹ́hàd àlùkáwàní rẹ̀ fún gbogbo ní dáadáa ọlọ́run kí oníkẹ́ni kọ̀ọ̀kan wa tó gbà. láì ní fún àkókò gùn àkòrí tí a mọ̀ gbéra wa níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n sọ fún wa òun náà ni àwọn ọlá níbẹ̀ níbi ìmọ̀ ọ̀sìn ìrìn àjò tá a rìn lénìí tá a bá ti kà fún wa káàkiri ọ̀rọ̀ àfa wa kan wá tí wọ́n tò wọ́n sin ní ẹlẹ́sìn ilẹ̀kẹ̀ ṣèṣì wa Abdulrahman As-Sa'adi àmọ́ wa fi gbàgbẹ́ wọnú àwọn ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam táàfin mọ àwọn láti mẹ́bi àwọn àtàrò táàfin wa gbájúmọ́ tí ọba yíyá wa ká lè débi àwọn àpẹẹrẹ lẹ́nu torí pé àkókò tá a wà nínú ẹ̀ oṣù Qur'an ni kí wá sí gbogbo mùsùlùmí lọ́mọ al-Qur'an yìí kà báwo ni orí wa ti ní bọ́ fún ẹni tó ní ọmọ alukurani kà pàápàá jùlọ àyíká fẹ́ wọ ìdá àkẹyìn yìí kí láà fi jàrọ̀ àwa tá a mọ kurani kà àbáwa tá a mọ alukurani kà tọ́jú pé ọ̀kan náà ọmọ wa nínú àwọn ìdènà tí ò ní jẹ́ ká lè mọ ka alukurani bóyá iṣẹ́ là ń ṣe ìkọ̀jẹ́ pa ha sórí táwọn ká kí láà fi jàrọ̀ rẹ̀ lójú ká wò kúta ká wọnú tí ń jẹ́ Allah subhanahu wa ta'ala ọjọ́ kan náà torí pé ìrántí Allah subhanahu wa ta'ala yìí ọba tó yẹ ká dúpẹ́ fún ni Allah subhanahu wa ta'ala alladhi amara ibadahu bidhikrihi wa wa'adahum bidhikrihim ọlọ́run ọba ló sì lérí pé ẹmọ rántí mi ọlọ́run òun náà wá sì lérí pé mi ní ọmọ rántí ẹ̀yìn náà bí o ti gbàgbé wa tẹ́lẹ̀ bákan náà ọ̀pá wa láṣẹ pé ká mọ dúpẹ́ fóun ó sì ṣèlérí àlékún ọlọ́mọsá sàlékún gbogbo wa o ó sì wá lẹ́ni ọpẹ́. tábà wọ alukur'an suratul baqara allah subhanahu wa ta'ala sọ fún wa pé fadkuruni adkurkum ọlọ́wọ́ bá ní ẹmọ rẹ tèmi ọlọ́wọ́ bá èmi ní ọmọ rẹ tì ẹ̀yìn náà ẹmọ jẹ mí lẹ́nu ẹmọ jẹ orúkọ mi lẹ́nu èmi ọba adẹ́dá náà ìmọ̀ ọ̀fun orúkọ yín bákan náà wàṣkúrúùlì wọlé àtẹkùrùn ọlọ́ni kódà ẹ̀mọ dúpẹ́ fẹ́mi ọlọ́wọ́n ọba ẹ̀mọ sáì múre báyà lórí ahọ́n àbí lóríkì ara gbogbo ọ̀nà tá a gbà dúpẹ́ ká máa dúpẹ́ fún wọn lọ́n torí pé àlùfáà ní ni pé in shakartum la azidannakum eléyìí bẹ́ẹ̀ àṣewáwá ẹlòmíì wà lóko yà èyí tí mo sọ ilé òótọ́ ni kódà ẹlòmíì lè fẹ́ gba ìtànjẹ látàrí kó bẹ́yà máa rántí ọlọ́run pé ohun táwọn yìí ti ṣe nínú àti ọlọ́run ọba pé yàtí tóun ti kà kúrán tóun ti kà mọ́jọ́jọ́ lójú kò tí ì pọ̀ tóun tọ́lọ́run ọba ṣe fún ọ lóbi jẹ́ pé ọlọ́run ọba tú wàálẹ̀ níbi àwọn àtàrù kan ó fóǹkà sí kò fóǹkà sáwọn kan torí pé àmọ́ ọ̀rá ìjura wa lọ. kódà ọ̀dà ọ̀sìn àtòrú pé kí wọ́n yapa ara wọn kọ́ mọ̀ jọra wọn. ó ní wàlẹ́dì ja'ala al-layla wan-nahara khilfatan liman arada an yadhakkara aw arada shukura. ó lóun lòun ní kí ọ̀sán kọ́ yàtọ̀ sóru. torí pé sáà mọ̀ pé àwọn kan bẹ tó pé ọ̀sán làwọn mọ́ wà lẹ́sbíìsì tó pé wọ́n lè rí àwọn ìbàdà àti ìṣe lọ gbá wọn bá dẹ́dà àwọn kan bẹ tó pé òru làwọn ó firi wọn dá lápẹẹrẹ ẹni tí ń ṣọdẹ lóru ṣàkóso náà túnra ìjọra wọn lọ tá a mọ̀ pé àwọn ojúṣe kan bẹ tó jẹ́ pé kò lè ṣe é lóru bẹ́ẹ̀ ni làwọn sẹ́ẹ̀mì àtàmúyẹ̀wò alápẹ̀rẹ̀ ni bí ọ̀rọ̀ àfa àwọn àtàní wọn pé tí wọ́n bá ní kéèyàn mọ ọ̀sán ni ọjọ́ ọmọ ni àbí àbálẹ́ alimam òun ni ọmọ ọpin ọ̀sán ni ọmọ ọsẹ kí ni ni ọmọ ọpin torí iṣẹ́ tó ń ṣe iṣẹ́ òru ni ẹni bá wá ń ṣiṣẹ́ ọ̀sán ni ọmọ ọpin alẹ́ tó jẹ́ ìpìlẹ̀ ibi bá a ṣe pin òun. ọlọ́run bá adédáyé wá ní òun lòún dá ọ̀sán àtòrú kún wọ́n yàtọ̀ síra wọn. ṣé nípa tútù àti gbígbóná nípa lílọ bíbọ̀ ẹsẹ̀ nípa gbígbọ́ etí ọ̀kẹ́ wọn tún mọ́ sílẹ̀ jura wọn lọ ọlọ́run la ṣe bẹ́ẹ̀ fẹ́ni tó bá fẹ́ mọ rẹ́tí àwọn ọlọ́run ọba abẹ́ni tó fẹ́ mọ dúpẹ́ fáwọn ọlọ́run ọba ọlọ́run ọba adẹ́dàá wa wọn láṣẹ lọ́sọ́tò àṣàb ọlọ́run ọba ní yá ayú alladhina amanu ó ní mo pa yín olùgbàgbọ́ òdodo udkurullaha zikran kathira ọlọ́run ọba ní ọba lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀ bákan náà mọ́ta fún subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah ẹ mọ̀ sétí mi ọlọ́run ọba yín láàárọ̀ àti ìrọ̀lẹ́ lóbi jẹ́ pé inú lànà tá níbi gbé kalẹ̀ àni tá ń pè ní àkàrò sọ́bà àkàrò tààrọ̀ tí wọ́n mọ̀ jẹ́ kí ni bukurata wà àtúnẹ̀ àkàrò màsà ìrọ̀lẹ́ tí wọ́n mọ̀ jẹ́ wà àṣìlá yàtọ̀ sí àwọn ìrántí ọlọ́run tọ́lọ́ ń dèmú àwọn nǹkan kọ̀ọ̀kan afẹ́ jókòó afẹ́ dìde afẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ à ń parí ọ̀rọ̀ afẹ́ jẹ afẹ́ mu afẹ́ wọ̀ afẹ́ bọ́ọ̀lẹ̀ subhanallah ọlọ́run ti wá láwọn orí àwọn nǹkan yìí ọ fún àwọn àtúkárù yẹn sínú àwọn ètò ìgbésí ayé wa torí pé kí ni ìrántí Allah subhanahu wa ta'ala yìí náà pàtàkì ẹ̀ ká tó bọ́ sínú ọ̀rọ̀ àfáwà yìí òun náà ni pé sábàbùn ọjẹ́ okùnfà kan Ni àyà àti lùkùlù ẹni tó bá fẹ́ kó ọkàn wọn ó kú láéláé tó fẹ́ mọ jẹ́ àlàyé ní gbogbo ìgbà àtàrù ní ọmọ sí kíni ní ọmọ sí ọmọ sí rẹ́kẹ́ ọlọ́run ọba dẹ́dà bákan náà àtàrù ìwọ mo kọ́ rìbùn ilẹ̀ alẹ́ ìmẹ̀lẹ̀gùn yóò dé tó ọba ń wá connection pé ọbẹ̀ ń wá connected mọ́ ọba dẹ́dà sáṣẹ kíni dúnímọ̀ àtàrù kódà sọ láti tà ń ṣe ara àtàrù ni tọ́lọ́ sọ́fà ní musa pé ní sọ́ọ̀tù tọ́ ha pé wàá tún lè sọ alukur'an fúnra ẹ̀ látòkè délẹ̀ kíkà rẹ̀ àdìkìrì ni inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. àkàrò yìí máa mú yàn súnmọ́ bá dẹ́dà ìwà fọ́nufọ́ra nípa àkàrò àmọ́jú ni sínú ìparun àti ìṣòfò ohun téèyàn gbáyé wá sí kọ́lọ́mọdé àṣòfò kódà àtúbọ̀ tẹ́ni pé máa pa ọkàn ẹni bẹ́ẹ̀ bá gbọ́n rí kó ń bẹ́ pẹ̀lú ẹnìyẹn ti kọ́lẹ́tà sí ìfúnpinpin inú ayé wọ́n mọ̀ ní àròdọ̀ àǹdíkiri fàìnàlẹ́ òmà ní ìṣàtàwọ́nkà yọ̀tọ̀ wá fọ́ lójú lálẹ́ kìyàmà ọlọ́ni wà nà sóruhu yàwó màlì kìyàmà ti káàmà ọlọ́ni yóò tún fọ́ lójú lálẹ́ kìyàmà pé ìrántí ọlọ́run ọba ọ pàtàkì tábà sì gbọ́ àmọ́ sí agbóyèjú láti mọ̀ fẹ́ láti kọ́kọ́ di ẹ̀jẹ̀ ara wa torí ẹ̀mí tá a fi ń sẹ̀mí àfẹ́kọ́ kú afẹ́kọ́ jẹ́ alààyè àfi ní jẹ́ òkú èèyàn tí ń rìn lórílẹ̀ tí ò ti gbèsè òun náà ní ọmọ jẹ́ kí iṣẹ́ ọwọ́ ọwọ́ ọmọ jẹ́ iṣẹ́ tí ọmọ yẹ àwọn èèyàn kí ọmọ yẹ ìgbésí ayé tiwa náà yóò jẹ́ kí ọ̀rọ̀ inú wa náà jẹ́ ọ̀rọ̀ tí ọmọ yẹ àwọn èèyàn ọmọ yẹ tiwa náà òun ni ó gáìdì rẹ ojú wa wa yóò gáìdì rẹ̀ tọ́jẹ́ pé àní tí ó wà nípò káwọn ògbà tí Allah subhanahu wa ta'ala ti ń sọ fún wa pé mọ́dà gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé alladhina nasu Allah àwọn tó ń gbàgbé ọlọ́run ọba fa a anfusahum ọlọ́run wá ní káwọn bí ara wọn bí oríire ọlọ́run ní kò kí ìnirú wọn ọlọ́run ní ibò mi ọlọ́run ní ulaika torí pé Allah subhanahu wa ta'ala ba'ir an kulli nafs gbogbo òròyìn dínkù kọ́lá làwọn afáàfi sọ pé subhanahu man yarani takọ̀lọ̀kọ̀ mọ́ sí wa yasma'u kalami wa ya'rifu makani àkó wa yarzuquni wa la yansani tẹ́pá ní ẹ̀fẹ́ sìmọ́ gbàgbé mi ni aláwọ̀ ewu lẹ́ gbàgbé yẹn tẹ́lẹ̀ nìsíyánu ibẹ̀ yẹn ni pé ìpáyìntì nínú ìkẹ́ ọlọ́wọ́ pàátì ni kẹ́kọ́ ẹni tí máa ń pè òun ò ní fọkànbalẹ̀ oògùn tí ọba adẹ́dá júwe tó pọ̀ báyìí lọ́dá ọkàn tí ń bẹ lára wa òun lọ́dá wa ní àtọ́kẹ́ ń bẹ mẹ́ lọ́dọ́giri ara lọ́dá ayé tà ń gbé bẹ́ẹ̀ ó sì júwe ayé fún wa pé qad khalaqna al-insana fi kabadin ọlọ́run àti dá yín sínú difficulty inú wàhálà látàntorí bẹ́ẹ̀ ọwọ́ agbé ògùn kalẹ̀ táyé òfin mọ́ rọrùn fún wa kí ni kí ọ̀hún ọba adẹ́dá ni alẹ́ bi dhikrillahi tọ́tù máa yé nùn kúlò ọkà tó bá fẹ́ balẹ̀ tó fẹ́ ní tranquility òun kò fẹ́ ní rest of mind kìí ṣe kọ́ lọ gbàyè ní hospital àbí lọ́tẹ́ẹ̀lì kẹ́kọ́ lọ súnbẹ̀ kó kó lẹ́kọ̀ èyàn lè kúrò nílé ìrònú tó gbé kó lè òní fiọ́lẹ̀ ọtí ò lè gbèrò ní kò lára ìjẹkújẹ wọ́n tó mú kó dín gbogbo àwọn ìlòkulò àbáwọn agbára ayé àbí ẹ̀bọ gbígbé àbí ìbọ̀rìṣà níwọ̀n tó jẹ́ mùsùlùmí kò lè fún ọ ní fọkànbalẹ̀ kódà ìdè nǹkan mọ́ra ò lè fún ọ ìfi nǹkan sáré kò lè fún ọ àrìmọ́lẹ̀ kò lè fún ọ àgbékọ́ kò lè fún ọ òòka kò lè fún ọ kódà mo pè é ní gbólóhùn kódà àṣejẹ ò lè fún ọ ní fọkànbalẹ̀ ọlọ́run bá rẹ̀ lọ sọ pé alẹ́ àgẹ́dẹ́kẹrì láàyè tẹ̀síṣẹ́tì ṣé bọ́lá ń tiẹ̀ sọ fún wa pé ìmọ̀ díẹ̀ náà lẹ́ni tẹ́lẹ̀ gbogbo tẹ̀ ń kílè mú pẹ́ nímọ̀ ó ní àdíkìrí ìrántí ọlọ́run ní mọ̀ mú ọkàn ẹni ní mọ̀ mú balẹ̀ bákan náà ìyá wọn pé igbá àyà mi ó ọmọ gádígádí tẹ́wọ́ wá ìṣẹ̀rá òṣọ́dọ̀ àdíkìrí ìrántí ọlọ́run ọba lọ́lọ́mọ fi kó gbogbo wàhálà tí ń bẹ nú ẹ̀mí ìrúkèrúdò ọlọ́mọ fi kókó mẹ́. bákan náà alukurud àwọn wàhálà tí ẹ̀mọ́ kó sí nínú ayé ọlọ́run bá mọ́ fi kágàgà rẹ̀ kúrò kí ẹ̀mọ́ rántí ọba dẹ́dà bákan náà wẹ́tẹ̀tẹ̀ yẹ zọrọ̀ alùmọ́ọ̀rù àtàrù mọ́ sọ èlé di ẹ̀rọ gbogbo tí ẹ̀rọ ẹ̀nà ìjà wọ̀ mọ́ láti kẹta ìwọ̀n ka fatia sí sọ́tún fatia ó sì dẹ̀rọ. kódà àwọn ọmọ bíi fatia gbóró ejò àti àwọn bẹ̀rẹ̀ bíi fẹ́lẹ́t àti bẹ̀rẹ̀ bíi nẹ́ẹ̀s bákan náà wọ̀bí díkìrì láì yásùlù gbogbo ń tẹ̀dá ń fà tí ò tó lọ́wọ́ ìrètí ọlọ́run ọba làá sí kí ṣe kí ni tí mo fi tó ni lọ́wọ́ mọ́sálọ̀ ọ̀dọ̀ ẹ̀dá mọ́wẹ́ gbẹ́tẹ́gbẹ́ mọ́sọ̀rọ̀ àrẹ́dẹ́lẹ́bọ̀ látàn torí pọ̀ kò kan gbogbo tí jẹ́ ìbànújẹ́ ọlọ́run bá wọn fi àtàrò ọlọ́run bá wọn fi gbé kúrò fún ẹ̀dá rẹ̀ eléyìí ni àwọn àfa wa àwa ni mita fẹ́ gbéra wa ní wọ́n wá tu ọ̀rọ̀ náà jọ fún wa tó jẹ́ pé a lè mọ́ parí rẹ̀ bó ṣe gùn tó torí pé afẹ́ ká mọ mú àwọn ẹ̀rí wa fún tó fi jẹ́ pé àwa náà a jọ́dọ̀ lè pé à ń kọkọ̀ sí ìdà ẹ̀ à ń kọ ẹsẹ̀ orin ẹsẹ̀ àbáwọn ọ̀rọ̀ jàgbàjàgbà láti rí pé táwọn àfáà súnà tó bá kọ̀ nǹkan àtàwọn àfáà tà ní àwọn àfáà dáadáa tẹ́ bá ti mú ẹsẹ̀ kọ̀ọ̀kan báyẹn sì mọ̀ ọ́ láyà Al-Kùránì ti ń sọ ohun tí wọ́n sọ ni mm-hmm. wọ́n fún yín ní kánẹ́kù ni pé ó lè mọ̀rọ̀ torí pé wọ́n fi àwọn ẹsẹ̀ orin láti fi há àwọn nǹkan tó pọ̀ tó jẹ́ pé ó lè mọ̀rọ̀ fún yẹn láti há nígbà tá a bá kọ́ ní ọ̀rọ̀ gbòòrò. àfáà ni bàdíkírù ilá ilẹ̀ àríṣe فرعون ومعلنا وذكر إلهنا عرش فرعون ومعلنا يثير شقاء ولعم أنت ويترد وبذكر إلهي láti bí ìrántí ọlọ́run ọba ìrántí ọlọ́run ọba taari wọn wọ́n ni síràn ìtànsẹ̀ ní kọ̀rọ̀ wọ́n mọ̀ ọ́ lẹ́nàn àdéhùn ṣe ní gbangba kí níbo wọ́n ti múrú ọ̀rọ̀ eléyìí ẹ̀kọ́ lọ́wọ́ bá ní ẹnu ọ̀rẹ́ tì mí ọlọ́wọ́ bá tàdárù han wàhífàtẹ̀ níbo ni wàhúfìyàtẹ̀ níbo ẹmọ ore ti mi olowo ó ní owó à àwùdù Ar-Rahman ayyama tad'u falahu olè asmau wala bi sọlẹ́ àtìká wala tukhafit biha wabtaghi bayna dhalika sabila. wọ́n èyí tó jẹ́ àkàrò tá àwọn ṣe jẹ́jẹ́ àbẹ́yìí tá à ń ṣe jákè bẹ́ẹ̀ bàtà wà níbi hajj àbáwà lórí sọ̀láàt allahu akbar rabbana lakal amd gbogbo àwọn eléyìí à ń ṣe wọ́n jákè a lè pé lórí sọ̀láàt tá à ń ṣe àléyìí tá à ń ṣe jẹ́jẹ́ àṣìléyìí tá à ń kíni tá à ń jákè níbi hajj àléyìí tá à ń ṣe jẹ́jẹ́ àléyìí tá à ń kíni tá à ń jákè bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọjọ́ sìn tá a bá ń lọ sí eid tẹ̀fáwọn ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi ọdún ọkọ̀lá ọkọ̀ máa kọ́ ọdún kọ̀lá ọ̀. a máa pèrè àwọn tá a ṣe ní jáde làmúwá fún wọ̀nyí wọ́n ní èyí tá à ṣe jẹ́jà àbí èyí tá à ṣe jáde. yusilu sakọ wàlẹ̀ àmà ńlá wàlẹ̀ tó dùn. yusilu sakọ òun ti jẹ́ orí ibú ìmọ̀ mú kó fún yàn tí wọ́n bá rántí ọlọ́tẹ́lẹ̀fẹ́ máa ń ṣépè kọ́ sórí ibú ni tí mọ̀ pé òun ní ń kọ lẹ́tà sórí burúkú tẹ́lẹ̀kẹ́ máa ń pè òní dáa fún ọ ni mọ́tàmọ́ ọ̀sẹ̀ lẹ́tọ̀ ọlọ́run ọlọ́run ní kí ọ dáa fún yẹn àṣàkọ́wà orí burúkú ọlọ́run ọba máa lo ìrántí rẹ̀ àmọ́ fi mú kó fún yẹn torí nínú ìtọ́ka ọlọ́run ni pé ẹrántí èmi ọlọ́run ọlọ́run bá ti ní wà máa ń tẹ̀dé àwùdáyà ẹ ẹ̀ka mo ní gbogbo ẹ̀ lásán àyà àtàwọn àdìsá nẹ́bì tí wọ́n fi ní ìrántí ọlọ́run ọba a máa mú orí burúkú kò fún yàn wọ́n àti wọ́n máa ń pè ègún kan bẹ́ẹ̀ nínú ilé yín wọ́n sàmọ̀ dárúkọ ọlọ́run ọba ègún yìí ò ní mú ọ ẹni tó gbàgbé ọba tó da lègún yìí ó ṣe kíni hmm. náà ni ó mú òun lè fi ọjà wọ́n wá ní yusiru zakọ ní máa mú orí burúkú kò fún yàn wọlé abu àti àwọn àwọn ìbànújẹ́ tí wọ́n máa ń pẹ́ borí ń gbé gbà àṣàrò ìṣèkíni yóò sì lànà fún wọn bákan náà wọ́yẹ́ tó rodò èyí tó bá fẹ́ fẹ́ wá o ti wà ń nú kan ìrántí ọlọ́wọ́ mú rònú yẹn kú o tí bá ń bọ̀ wá tó fẹ́ wá àtàkì rẹ ìrántí ọlọ́wọ́ ṣe yóò ṣe rẹ yóò dá padà ọba ni wọ́yẹ́ ju lúbù ìrántí. wọ́yẹ́ ju lúbù ìrántí wọ́n yẹ́ dìlú wulẹ̀ khairat nǹkan tó sẹ́nu ti awọ́rò ọlọ́run ti awọ́rò ah, ọlọ́run ti awọ́rò kó máa wú àwọn èrò wá pẹ̀lú owó ọwọ́ wọn ọ̀sọ́ra rẹ̀ òun ṣàṣokọ́ pọ̀ ọba òun ni awọ́rò tí mùsùlùmí máa ń ní òun ní kílà pé òun làwọ́rò mùsùlùmí kìí ṣàṣokọ́ láti fi fa ẹ̀mí àwọn èèyàn wádọ̀ rẹ̀ torí pé lọ́wọ́ bá sọ fún ànẹ́bí pé láwọ àǹfàkùtà máa fi là áàrùn jẹ̀mí hmm. a. àfi sọ fún wọn náà pé tọ́ bá já gbogbo ewé orí ilẹ̀ pátápátá tí wọ́n ní wọ́n fi sóògùn fẹ́ tọ́nà wọ́n fi fa àwọn èèyàn tọ́ bá dé gbogbo orí eku tí ń bẹ láyé pátá tọ́ bá gbogbo omi odò ó gbogbo aṣọ gbogbo nǹkan tẹ́yìn mọ́ sọ mọ́kò ní mọ́ fa ẹ̀mí èèyàn yẹn pé òun lọ fàfà òun lò ń fà òun ní kíníkan òun ní pé lẹ́wọ́ àǹfàkùtà máa fẹ̀ àrùdì jẹ̀mí a gbogbo tí ọlọ́run kọ́ sẹ́rílẹ̀ tó bá ní gbogbo ẹ̀ tó fi sògùn. kódà gbogbo yẹn pẹ́pẹ́ yẹn. àbọ̀ ọ̀nà fún yẹn ọlọ́run bá ní má aláfta bẹ́yìn náà kúlù bìyẹn. ìbárẹ́ ò lè kókó kẹ̀ wọ́n bára wọn rẹ́. onígbèjú ọmọ sàn. látàrí bẹ́ẹ̀ òun lòun máa ṣe kíni lòun máa gbin ìbárẹ́ ẹ̀mí òun láwàá pè á kí pẹ̀lú àwọn orúkọ rẹ̀. pẹ̀lú àwọn òròyìn rẹ̀ àti àwọn ọ̀sìn rẹ̀ àìkú a fẹ́ gbin ìfẹ́ Musa tí ó pa Firaun tó fẹ́ gbin sílẹ̀ mi ó ní wọ́n àlìkọ́ ìtù àlẹ́yìká mahabatan minni lóbi jẹ́ kó wà fún àwọn ọ̀fẹ́ sàdúrà fẹ́ kò sábúrúkọ ka àwọn àyà tó jẹ mọ́tùmọ́ rẹ̀ ṣùgbọ́n ò ní bùkátà ṣe wíṣẹ pọ́sẹ̀ fi kún àyà alukur'an ó pe gàárì rẹ̀ ah, àyà tó ṣiṣẹ́ ṣe lọ́tọ̀ tó bá jẹ́ oògùn tọ́jú ẹ̀ríkà wọn yẹn fún wa o ọ̀tọ̀ ṣùgbọ́n ṣáàgùn sí kádàrá oògùn fẹ́ oògùn kádàrá ló ń ṣe kiri lọ́n ṣáàgùn sí ọwọ́ ní ẹ̀rí rẹ̀ ti ọlọ́run ìyá ìdílógún lè kọ ìrà àti òun lọ́jẹ́ awọ awọ oore. dunya wa hadila. gbogbo rẹ̀ ayé pátá yọmọ wọ wádùn yẹn wọ́n ní ẹni bí ká lásán jókòó lòkùnkùn ṣe kí ni. lòkùnkùn wọ́tì. ọ̀bá mọ̀ wọ̀ kò fílẹ̀. ọ̀bá mọ̀ wọ̀ kò fílẹ̀ bó sunkún mọ́ lọ́n fa lọ́n fa mọ́ra wọn lọ́n jù sọ́tún jù sọ́sì ní kọ́dà nígbà tó bá yí mọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́n gbókùtà rẹ̀ ni. <laughs> sọ́tí yé oníbi tó kájòkó ló ń jẹ ọká ní bá ọká bí èkúté bí àwọn jàǹkáwò àkekèé ni wọ́n náà fẹ́ mọ jẹun tí ò wúlò tí ò ní sara lóore sọ́ká nìwọ sọ́ká nìwọ sẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ ń béèrè fẹ́rẹ̀ níwọ́ wọ́n lè mọ fàyàwọ́ lójú títì. wọ́yẹ jínú bùlí lè kọ ìrọ́ ti dùnìyà wà jìlá. ọba adẹ́dà ìrètí ẹ̀ ní mọ́ fa oore wádùn èèyàn oore tayé àwọn kíni àti remote khairat oore tó jìn o lè má délu ègbó àtàrà lu ègbó ń dá ó sì mọ̀ rẹ̀ láwọn ọmọkùnrin ẹlẹ́mì tí wọ́n lọ sí lóyìnbó nìí oore táyé ti tòsí àti èyí tó jìnnà àtàlìkìyàmà àti àfikàrù mọ wọ àti kàlẹ́ wà sí ya ọmọ yóò ṣàròdò. kódà tí ròyìn ròyìn bá fẹ́ dé àwọn ọlọ́run yóò máa sọ wọn pé àfikàrù ni ẹjẹ́ kan sí. kódà wọ́n lè sọ fún ọ pé àwọn ayé ó sì pa ọlọ́run ọlọ́run ò sì ní mọ̀ sí ìsọkúsọ ọ̀rọ̀ níbẹ̀. wọ́n ayé ò lè dá páàyàn tọ́lọ̀ tọ́lọ́run bá ti kọ ikú mọ́ ènìyàn tara ayé ẹ̀ tẹ́ pé láyé tí páàyàn ọlọ́run fẹ́ lè sórí ibú ọlọ́run pa ẹni tọ̀hún tẹ́lẹ̀ ó sì ti kọ́ pé ẹnìkẹ́ni tara kú tiẹ̀ dáràn látàrí bẹ́ẹ̀ wọn wọ ìyá ti kẹlẹ̀ wàsùwàsù àwọn ìròyìn tí wọ́n wá à kàmọ́ pé ní ọ̀rọ̀ yáàbí yáàtàlì mustaghizin àrísìnì ṣé ká máa sọ bẹ́ẹ̀ tó tó gbààyàn nínú ewu yá ayù yá kọ̀yún bìrá àmàtí kàfìtàríz tàbí ní a máa wí tóun nìkẹ́ tó láti wí ó tó ọkà ó tún sò kódà ò lè jẹ́ tán ọba nígbàgbọ́ wọ́n ní tí mo gba ọ̀rọ̀ ìròyìn tẹ́ bá wá ó lè jọmọ ìdíyẹn náà máa gbà ó pé ìyá alágbájá ẹ̀fẹ̀ nìkúnrin o wàsùwàsù kan ti dé nìyẹn ó lè jẹ́ lójú àlálù wọ́n kẹ̀mọ́ sẹ̀rùbá wọ́n lè mọ́ fi náwó ọkọ̀ ah, àwọn ọmọ ìsàkárù àwùsá mo sàkárù alẹ́ tàbá fẹ́ sún òtòun ti bẹ́ẹ̀ mọ́ tọ́lọ̀ lámọ̀ ọlú lé mi o ọfẹ́ lé ọ nídìí oríire ni nígbà mí bẹ́ẹ̀ sáde òbá tọ́ bá dún nínú àsìkárù ọlọ́run fẹ́ káàsìkárù yẹn dẹ̀jẹ̀ rẹ ni tọ́ ọba pẹ́ ń bẹ́ o lè mọ́ ha sórí ọlọ́run wa kí náà lù ti ń kẹ́ ọ́ ẹ̀kọ́ tọmọ wa ó ṣe ó ń ṣe ó ń ṣe sámọ́jà ọlọ́run fẹ́ kó ṣe ifusu kọ́ ha sórí tòun ní mọ́ di tí àkáàkiri mọ́ ni ọlọ́run tó fẹ́ kí wọn náà kọ́ lè júwe fáwọn èèyàn wípé báyìí ni mo ṣe torí pé tọ̀ bá lò ó kí wọ́n ní olóolóolóoló kọ́ dẹ̀jẹ̀ rẹ ò ní mọ bó ṣe rí nítorí ọba kú ò báyìí ọlọ́wọ́ kẹ̀ mú kú ò fún ọ lírọ̀rùn wọ́n ní tí àwọn ilé ìbá ti ń dé bẹ́ẹ̀ àfikàrọ̀ ọmọdà padà ayà tó ti jọ rú bẹ́ẹ̀ tí àfa mú wa tí wọ́n fi gbé ọ̀rọ̀ yìí wá تقول وانا واما ينزغنك من الشيطان النزغ فاستعذ بالله تقول اعوذ بالله من الشيطان الرجيم nínú àkàrò mi bákan náà tá a bá ń kírun lọ́wọ́ sẹ́ráka méjì mo kí mẹ́ta ni àbí márùn àbí kíní kan jẹ́mu sẹ́gbà àbí nsàwó ó sì àwùdù bí láì mìíràn ṣètọ́ ọ̀nà àbí kò sí àwùdù bí láì mìíràn ṣètọ́ ọ̀nà lóbi ní wọ̀n ìyá ti kàlẹ̀ wàsíwáàsù ìyá o máa yóò sáradù. náà ọlọ́run bá ti júwe fún wa náà lùkọ́ àárín àti máwọn àyà wá àwọn àfikáàrù tá à ń rí yẹn wọ́n fojú di àwọn ọ̀rẹ́ tí ọlọ́run ọba sọ́ba tó bá lómi kọ́sọ́ pé bisimilá ìlẹ́dì ilé ayé dúró máa fún iṣẹ́ òǹfìlà àrùn wọn ni ó ṣe mẹ́ta péré àdúgbò wọn ṣe hundred million kí ló ní àǹtakì arábìnrin mọ́rùsẹ̀línà àdìmọ̀sọ́ ah, ah, ah, yìí ọ̀sọ̀rọ̀. tító ilé mi ò gbà pẹ̀lú àríkà. gbà tító àwa ti gbà tító pẹ̀lú ohun táà nẹ́bì mú wa fún wa. ànẹ́bì wa ni ńgbà ọlọ́run ti sọ yìí ká jọ pé sí ọlọ́run ọba wa lànẹ́bì ní ọmọ ọjọ́ fún wa. wọn fẹ́ kọ́dí akabara lèmọ̀kútàrú yàwó máa lè sábàbí bí a nà kẹ́bí ọ̀síkèrè bí sábò Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Ànábì ti fún wa níro, ọ́tàwọn sùhábà rẹ̀ níro nípa sẹ́tí àkàrù mọ́ ṣe ipò tí mọ́ sọ nídà lọ́dọ̀ ọba dẹ́dà. Ànábì fáwọn sùhábà rẹ̀ níro, àwọn sùhábà ní ọ̀pọ̀ ọ̀pá ọ̀rọ̀ yẹn mọ́, ìwọ ni ọ̀ní ọjà kẹ́lẹ̀ sí fún ọ, táwọn tẹ́ ẹjọ́ ń wo pẹ́tọ̀, ọ̀nẹ́ ti dí àrígbá lọ àróde lọ mọ́ àrí ọjà tà mọ́ ọ̀nà káwàá sí ìwọ́ wa sọ pé lẹ́yìn èmi àti ẹ̀ mọ́sọ̀ fẹ́ lómi àwọn sọ̀hábà yìí lóòótọ́ àwọn ni wọ́n kọ àlùkùránì kalẹ̀ àwọn wọ́n kọ àdìsí ànẹ́bì kalẹ̀ gbogbo oríire tá à ń ṣe lónìí wọ́n ní kọmíṣẹ̀ tí wọ́n gbà lórí wa ànẹ́bì ń fún wọn rọ báyìí àwọn náà ń náà rùn wọ́n fi ní làkọ́dí àkàbárẹ̀ lè mọ̀kútàrù. làkọ́dí àkàbárẹ̀ náà náà ànẹ́bì sọ fún wọn pé سبق المفردون أو سبق المفردون Ànábì ní a àwọn ẹni ẹ̀sà àwọn táwọn yóò lélẹ́lẹ́lẹ́ tí wọ́n ní bá wọn tí wọ́n dáyàtọ̀ nù ẹ̀dá Ànábì ní wọ́n ti gba wájú wọ́n ti gba wájú wọ́n ti gba pòkíní àdísì yẹn òun náà ni àdísì àfọwọ́ àbí òríran nígbà níbi sọ̀rọ̀ yẹn pé a wọ́n ti gba wájú àwọn sọ̀rọ̀ àbàtì wọn mímẹ́ ni ya Rasulullah ní òdísì ọlọ́run àdísì sọ̀rọ̀ yìí Muslim ni pé àwọn wo ni alimufaridun àwọn wo làwọn ti ń jẹ́ bẹ́ẹ̀ tó ní wọ́n ti gbáwájú áṣẹ̀mọ́ lé wọn ni ànábì ní àwọn náà ni adh-dhakirina Allaha kathiran wadh-dhakirat ànábì náà làwọn tó rántí ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ wọ́n tẹ̀lé àṣẹ udhkurullaha dhikran kathiran lọ́nà tá nẹ́bí là kalẹ̀ ní kí ló pé nẹ́bí là kalẹ̀ bánàbí sì ní àṣẹ bánàbí sì ní àṣẹ àyẹ̀bí ni wọ́n ti gba wájú wọn tẹ́sọ kún wọn tó sàkárò ọ̀kẹ́kẹ́ ò sí bẹ́ẹ̀ nínú wọn. ọ̀kẹ́kẹ́ ò sì kí tẹ̀sùn náà bọ́lú kó tó rántí ọlọ́wọ́ ọba dẹ́dà. lẹ́tẹ̀ nítorí bẹ́ẹ̀ àyẹ̀bí ni wọ́n ti gba wájú wọn dákìrọ́ọ̀t àtàwọn olùrẹ́tí ọlọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ kẹ́sì wọ́n tó ń jẹ́ sákìrì àwọn sọ wọ́n dákìrọ́ọ̀t gbogbo ẹni tí wọ́n ti rántí ọlọ́wọ́ ọba dákìrù kéde ọ̀tọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ lọ́kùnrin o torí àìmọye ẹni tí ń jẹ́ olùsèrètí ọlọ́run tí ó sèrètí ọba dẹ́dà. Hmm. ayé gbogbo ọkùnrin tí bá ti rẹ́tí ọlọ́run ọba òun náà ti bá sínú àwọn dákìrì iná lọ àkẹ́sí rọ wá dákìrọ̀ àtàwọn obìnrin. bákan náà ó ní wọ́wọ́ sọ́ọ̀mù ádán yẹ́sẹ̀ inú ìlàrá o. wọ́wọ́ sọ́ọ̀mù ádán yẹ́sẹ̀ inú ìlàrá o. على ذكره والشكر بالحسن يعبدوا أبا فربني ووصى معاذا يستعين إلهه على ذكره والشكر بالحسن يعبدوا على ذكره والشكر بالحسن يعبدوا أجابوا يا هوايا تحديث قد وقال ما جنبا وفاوا شيخ عبد الرحمن السعدي pípọ́ wà sọ́ọ̀mù ásán anábì sallallahu alaihi wasallam ọ̀sà sọ́ọ̀lẹ̀ fún Mu'adh bin Jabal. anábì kì í nílọ wípé a mọ ọwọ́ ọlọ́run ọba rẹ pé azikiri tá à ń sọ yìí gbogbo ẹni tí ń gbọ́ kó lè rí ọ̀pọ̀lọpọ̀ ń sọ fáwọn èèyàn tóun bí ò ṣe ọ̀pọ̀lọpọ̀ ń sọ fún yàn hmm. kò ṣe kì í ṣe gbogbo ẹni tó sì gbọ́ ní òfin mọ̀ rí ó túmọ̀ pé ó tún yẹ ṣàdúrà pé

anabi sọ̀sọ́lẹ̀ fún Mu'az bin Jabal pé kọ́ mọ béèrè kúnwọ́ ọlọ́wọ́n ọba lórí kó lè mọ ọlọ́wọ́n ọba rántí àti kó lè mọ rí ọlọ́wọ́n ọba dúpẹ́ fún kó sì lè mọ rí ọlọ́wọ́n ọba sìn dáadáa lọ́nà tó ṣe kíni tọ́rẹwà èyí tá níbi sọ pé an ta'budallaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa innahu tẹ̀fún ní martaba nínú maratibu al-Islam tòun náà al ànábì ni kó lè rí i ṣe kó lè rọ́lọ́wọ́ ọba sí bíi pé ń rí ọba lójú wò mí wọ́ báyìí ànábì ni lórí mẹ́tẹ̀ẹ̀ta nǹkan wà lọ́wọ́ níbo làfà àti mú èyí tí wọ́n sọ yìí òun náà ni àdìsí tọ́wọ́ nínú súnánà àbí dàhùd àti àfàwà ti lálàáfíà Mu'az wọ́n fún pé ni Mu'az mo pè wọ́n Mu'az ni inni la wàláhì ìní lẹ́ọ̀hìbùk lẹ́ọ̀hìbùk àyẹ̀kọ́ tó yàtọ̀ sí wàláhì ìní ọ̀hìbùk àníbi ni mo fi ọlọ́run tó dábì búra ìnífẹ̀rẹ̀ gan ni wọ wọ mohad ó ti mọ̀ pé declaration of love kátó fi yẹ pé mò ń fẹ́ràn rẹ kódà akẹ́kọ̀ọ́ rẹ̀ nínú ilé ńdàkọ̀ kẹ́nẹ̀ mọ̀ sọ fúnra i love you mo ṣe kiri <laughs> torí ìtumọ̀ tẹ̀lẹ́sì kándùn ìfẹ́ ìtumọ̀ ọ̀rọ̀ pọ̀ sí àtùpà tí máa ń jó lọlẹ̀ tọ́ba tó wí òun náà rẹ̀ rí díẹ̀ ẹ ọ̀dà ọ̀dà ìmílẹ̀ lọ fún yín kódà ànábì salawatu rabbi wa salamu alayhi ilé ẹ̀kọ́ tá a kọ́ àfàwọn Bukhari gbé wánú adabu al-mufrad kódà kí n bá sọ fún yẹn gẹ pé inni uhibbuka fillah pé nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹ̀ wá sàdúrà fún pé ọlọ́wọ́ ọba tó ń torí rẹ̀ nífẹ̀ẹ́ mi yóò nífẹ̀ẹ́ wọ náà látàntorí bẹ́ẹ̀ mọ̀ á fi ní ìnífẹ̀ẹ́ rẹ̀ wọ mọ̀ á fi mọ̀ fọlọ́ ń búra ọba ní súnmọ́ òsíìkà lẹ́yìn náà yìí ń sàsọ́ọ̀lẹ̀ fún ọ yìí ń sàsọ́ọ̀lẹ̀ fún ọ Mu'az láta dáàna dúbùrì kúlẹ̀ sọ́láàtìn ẹ̀kọ́ wa ń bì ó ní wọ Mu'az wọ́n gbé jù lẹ́ o ní ẹ̀yìn gbogbo sọ́láàtì ní ẹ̀yìn gbogbo sọ́láàtì alọ́nba kí àfa wa ẹ̀pá àfa wa wọlé àṣẹ́kùlẹ̀ Ibn Taymiyyah. Rahimahullahu rahmatan wasi'a. Ibn Taymiyyah. Wọ́n sàlàyé dúbùrì sọ́lá. Kọ́dà gbọ́ àwọn fáwọn Ibn Hajar lásìkò náà tó gbọ́ àwọn yòókù. Wọ́n ní ló fi jẹ́ pé ọ̀nà méjì la lè gbàsà kárò yìí. Wọ́n ní ní tail end tail end bí sọ́lá ìmọ̀ àyẹ̀kùn fi sùjúd. Torí pé wọ́n ní tàbá ní ìdí nǹkan dúbùrù nǹkan wọ́n kà kú àwọn tá à ń bẹ̀rẹ̀ àwọn ẹ̀ ní dúgbúrú wọ́n ní sẹ́ ọwọ́ detach kò lára nǹkan tí wọ́n já ìdí nǹkan tí wọ́n já kò lára rẹ̀ ni tàbá ní ẹkọ́ rẹ̀ ilé ègbò gẹ̀rẹ́ sọ pé tail end dúgbúrú ọmọ ọ̀lọ́tú ìrù ẹran ibi tírù ẹran parí sí yẹn ṣé ara ẹran ni àdára ẹran kọ́ níbi àwọn wá sí ìsìnbá tó pé ìtumọ̀ pàdó àtà nẹ́bí sọ fún Mu'adh yìí pé látàdá àná mọ́ gbẹ́júlẹ̀ ìwọ Mu'adh fi dúbùrù kulli salatin ní gbogbo ẹ̀yìn orúkọ kan wọ́n lò náà ni pé ìmọ̀ akọ́jẹ́ ní forí kalẹ̀ pé torí pé òun ni ẹ̀yìn rẹ̀ àbí tashahud àṣírí àwọn tó ń lọ wípé a lè ṣe tàbá ti sálámù tán àtàwọn àtikárù pé kí wọ́n làdúrà àwọn tó ti kóhun táàfà àtọkọ wa sọ ọmọ àázà ń yẹsẹ̀ inú ilá àbò àdájíkiri wàṣókò ìbílẹ̀ òsì ni àbúrò على ذكره والشكر بالحسن يعبده Ànábì ní gbogbo ẹ̀yin orúkọ kan níparí ìrun rẹ̀ wọ́n náà mọ̀ sọ́kọ́ Allahumma ìwọ náà ọba mi àìní ala dhikrik. La ilaha illallah. Ah, Kún mi lọ́wọ́ jẹ́ ìmọ̀ rí ọ̀rẹ́ tí ah, kódà ìyẹn lè sọ fún àwọn èèyàn gẹ́rẹ́ sọ fúnra wọn pé ṣe ohun tó jẹ́ pé tí ń bá rí ó ọ̀rẹ́ tí rẹ̀ wọ̀ ìyàwó mi. Wọ́n lè sọ fọ́kọ̀ rẹ̀ náà pé rẹ̀ lọ́wọ́ kí mọ́ kí lè mọ́ gbàgbé rẹ̀ ṣe wọ́n lè gbàgbé fún mi nínú wà tọ́mọ̀ wò fún mi. àìní alẹ́ àdékèrè wọ́n lọ́n kún mi lọ́wọ́. wọ́ṣúkúrìk. lórí kí mo rántí rẹ wọ́ṣúkúrìk àti lórí mo dúpẹ́ fún wọn lọ́wọ́ ọba. bákan náà wà ó sì ní ibà àdàtì. ìwẹ̀ làbá wa sáájì sọ pé wọ́n wà sọ́ọ̀bù azarun yẹ́sẹ̀ ìlú ìyá àgbo. على الذكر والشكر بالحسن يعبد bákan náà nẹ́bí ò dúró kẹsẹ̀ mọ́ áàsì nìkan torí pé olóríire tí ń pẹ̀pẹ̀ oríire fún gbogbo ayé lànẹ́bì sallallahu alaihi wasallam ó ní wá àwùsọ́ lè sáhásí قد أتى لنزيهة وأوصى لصاحب قد وقد كان في حمل الشرائع يجحد a pé bí ìwúta sọ pé àkókò tá a kó sí ẹlòmíì látàrí tó bá ti lọ ibi iṣẹ́ lẹ́yìn kó kírun ọ̀rẹ́ yẹn ọ̀rọ̀ yìí kan kò áì ọwọ́ náà wá ń lò ẹnu rẹ̀ ọ̀bọ̀rọ̀ gbọ́lúdé iṣẹ́ ti gba gbogbo àkókò ẹlòmíì bí ṣe ń ṣe lọ́sẹ̀ ní ṣe lóru ọ̀wọ́ ara mú àwọn nàwa fìlì wá ni wọ́n fi ní anábì wa sọ̀rọ̀ tọ̀rọ̀ bí wọ̀sálàmù àlébàfà nínú àdísí àfa àbísírò pé arákùnrin tẹ́lẹ̀ ọba nẹ́bì sọ̀rọ̀ wá tó rọ́bì wàsálàmù àlè. àbá àbúlé ẹ̀bùn bísí lọ́gbà àdísí náà wá pé wà nẹ́bì ṣe wá àti fún mi. àwa náà ẹ̀jẹ̀ àfà kókó wọlé yàtọ̀ sáwọn tá à ń gbọ́ yìí pé àfà ẹ dákun mo fẹ́ kẹ ẹ ṣe wá àti fún mi. àyọ̀ fíjìtì àfà ńlẹ̀ ọlọ́mọba àti ẹ̀dá fún bàbá wa kan kọ́dà èmi ni padà ráyè mọ́ bàbá sì pè pé dákun àfà mo fẹ́ kó o mú ọjọ́ kan láàrin oṣù bá kọ́nà bá ṣe dáadáa fún un nínú àwọn àgbàlagbà dáadáa táwa tá a fọkàn pé àà mo fẹ́ kọ́ fọjọ́ kẹ́lẹ̀ kọ́ ọmọ wa dáwà àṣìṣe fún mi ọmọ àrùn mi létí ọlọ́run yàtọ̀ sípà ń gbọ́ olókèrè kọ́dà ọjọ́ ìgbéga lójú pé àtàwọn èèyàn ń bẹ bẹ́ẹ̀ ẹni ẹni àwọn ọlọ́ba nẹ́bì pé wà nẹ́bì ṣe wá sí fún mi ó pe wá sí lásánà láàrin wọn àtà nẹ́bì kìí ṣe wá sí sẹ̀rímọ́nì ọwọ́ ọlọ́ba nẹ́bì ó ní dákùn kìlọ̀ fún kì mí nílọ ṣé wà á sí fún mi tọ́ mi sọ́nà ó ní wọ́n kọ́ ní káánà fi amúlé sàárè ẹ̀jẹ̀ àdó. ẹnì kan ti fi ń pẹ́ ọ̀rọ̀ so ohun ah, tí ń tẹ̀gbìyànjú báwọn nẹ́fìlà ń bọ́ fóun nẹ́fìlà àdúrà òun ọ̀yẹ́ rí alukóhánì òun èrì parí lọ́jọ́ mẹ́ta mẹ́ta òun èrì parí lọ́jọ́ méje méje kí làwọn tó wọn fi dí àwọn nàwáfíìlì rọ̀wátìbù bẹ́ẹ̀ yìí rún ọ̀fẹ́ wọn bọ́ fóun òun sì ń gbìyànjú sàfọ́lẹ̀ ní nàìjá àdúsí iná ṣúbìlẹ̀ ọlọ́wọ́ àtọ̀ sọ́lẹ̀ fọ́kọ́lọ́ bá nẹ́bì kánẹ́bì ojú ìfì báwọn mẹ́rin sì bára wájú àdíjà fáwọn Abdullahi ibn Bishr Bishr òun ni àfáwọn sáájú ni wọ́n fi mẹ́sẹ̀ orin yẹn wá ẹni ẹlọ́ bá nẹ́bì oníwà nẹ́bì sallallahu alaihi wasallam inna shara'i al-islam qad kathurat alayya ṣàrọ́ àti mẹ́mẹ́ kẹ́sà àwọn fàwọ́ yìí kẹ́sà ìrún wákàtí márùn-ún ní sọ kìí kì í ṣe ájì ní sọ ṣùgbọ́n àwọn tó dìrọ̀ mọ́ àwọn nǹkan yìí láwọn àṣegbọrẹ ọ̀pọ̀ àìrójúráyè wa ń bá mi ìrìnráyè mọ́ ṣe wọ́n sì ń dùn mí wà nẹ́bì fàkbírì ni ó wà nẹ́bì fún mi ní ròbì ṣe ń pẹ̀lú nǹkan kan àtàṣàbìṣù bíyì nígbà wọn pé àṣàmṣìkù bíyì tẹ́mi ní ó dì mú tí ọmọ jẹ́ jábùrù fáwọn ohun tí ń bọ́ fún mi láwọn nẹ́fìlà yẹn láfi níwọ̀n náà tó ọmọ àlùkò pé àwọn olólè kó wà ká kúránì wọ́n ti lóṣù kúránì jẹ́ kọ́mọ ká ọ̀wá ráyè àdébí fún ọ̀nà ìsọ̀ scott ọwọ́ ní ànábì sọ̀rọ̀wọ́ sọ̀rọ̀ bí wàsálà mọ́ àlẹ́ ọwọ́ ní dákun wà nẹ́bì fún mi ní ojú wàlẹ́ tẹ́mi oníyóò dì mú táwọn rẹ̀ yóò fi ní bọ́ fún mi náà à ń wo mẹ́wàá kẹyìn báyìí ọmọ láti bó o ṣe ń gbá àmà yẹn tó ń

nàbà bí mo wá nítẹ̀yìn lẹ́sẹ̀ rẹ̀ pé bí aláyà sáàlà arọ́tíbà nísà ànúkà àbí fọ́n sókè àbá inú alákùnrin lóòmù orúwà tó sí lóòmù Tòrìnlónà àyà oléròmúrí wà tó sán. Àrùn làwà kò tí dọ̀sán mọ́ fọ́n gbé olùpáwẹ̀ ń gbò. Aláyà fẹ́rẹ̀ rọ́tíbà lè sáà wà tó sán. Tòrìnlónà àyà Ní rọ́tíbá lìzánúkà ábì anábì ahùn rẹ̀ yìí jẹ́ ọmọ tuntun gbogbo ògbà má jẹ́ ọgbẹ fúrufúru fún kínní tùrínú àlà olè òmùrè wà tó ṣáájú. táwọn rẹ̀ ọba ti gbẹ ọ̀dáwà subhanallah alhamdulillah wa la ilaha illallah wallahu akbar la hawla wa la quwwata illa billah la ilaha illallah wa la wula shirikala la ulmulku wa la ulhamdu wa ala kulli shay'in qadir. يا أي يا قيوم برحمتك أستغيث ya أي يا قيوم برحمتك أستغيث يا غياث المستغيثين أغثني gbogbo àwọn tó bá ti ń kà á bẹ́ẹ̀ ó ní láyé sálù lè sánú kà á nìyí rọ́túbẹ́n mọ́jà ń rẹ̀ yìí mọ́jì ó yẹ mọ́jì ó gbò tí ó mọ̀ tutù gbẹdẹgbẹdẹ ó ní tọ́tọ̀ máa ń ṣe bẹ́ẹ̀ tùrẹ́yìnù. tùrẹ́yìnù hàlà kólélé òun orí wa tó ṣe é lóhùn. Gbogbo tí bá jẹ́ bùkátà rẹ̀ alámọ̀rí ayé rẹ̀ àtàlìkìyàmọ̀ rẹ̀, àwọn rẹ̀ tí ò tutù ń bì rẹ̀ tí ọlọ́run ọba yẹn, yóò sì mọ mú ìrànlọ́wọ́ ọlọ́run ọba Allah, yóò mọ mú wá bá ọmọ wa rán ní àbáyọ, bákan náà ọwà dolóríire, wọ́n tún sí ìdù, ó dolóríire. فكنا وأخبر أن الذكرى نعم. وأخبر أن الذكرى بشر لأهله نعم بجنات عدن ولمساكن تمهدون بجنات عدن والمساكين تمهدون وأخبر فلن تبوا له النبي وصلوات ربي وسلامه عليه أن الذكرى النبي لو رينا الله سبحانه وتعالى أما أذكاره متنبي تيسي عدد عليه gàrísọ ilé àlè yìí. àníbi ni a ah, wọn náà ó lò ní gádìn sàpé à ń bẹ ní kíní kan jẹ́jẹ́ gádìn àbí. Ah, gádìn tí ó ní gádìn tí wọ́n ní bá fẹ́ gbé èso kalẹ̀ sínú gádìn sàpé alẹ́ sọ gádìn ló kọ kalẹ̀ sàpé àti gbìn kẹ́ bẹ̀. àníbi wọn tí wọ́n ní bá fẹ́ ní àwọn ọ̀gẹ̀dẹ̀ ní ẹ̀dàbínú ní nǹkan ẹ̀gbìn oríṣiríṣi dáhùn pé ọgbàánú àlìjẹ́nà tó ló ń pè ní àlìjẹ́nà níbi táwọn èso wà tó tutù bẹ̀rẹ̀ àlẹ́ bá fẹ́ léso ń bẹ̀ ọfẹ́ ní gí ń bẹ̀ ọfẹ́ ní dàbínú ń bẹ̀ anábì salawatu rabbi wa salamu alayhi anábì ní ìrètí ọlọ́run yẹn ìmọ̀ jẹ́ àwọn ọgí ìmọ̀ gbé àwọn ọgí tí mọ̀ gbà fún yẹn náà àlìjẹ́nà Bíjẹ́ láti àdínì wáyé màsáàkì ló tó mọ́ àlúhù. Bíjẹ́ láti àdínì wáyé màsáàkì ló tó mọ́ àlúhù. Ó tọ́jọ́ yọ ní àwọn tó ti kọ́lé tó bá fẹ́ gbin àwọn ọ̀pẹ tó mọ́ lọ́wọ́ rani kódà ètò oníṣẹ̀ṣọ owó ńlá mọ̀ ní àfáwà sọ̀kọ́ wọn ra fúláwà tó ń gbìn kalẹ̀ àdébí wa ní bí wò lówó kódà ò lè mọ́ kọ́lé láyé alikiyama ọlọ́run ó fi àlìjẹ́nà ó ti tọ́jú àlìjẹ́nà dì ọ́ tí wọ́n ti sílẹ̀kì rẹ̀ tó mọ̀hádù wọ́n wọ́n gbé kalẹ̀ fún wọn náà máa ń lọ́gi síbẹ̀ látàyé ọmọ lọ́gi síbẹ̀ kalẹ̀ látàrí pé kíni kárí àdìsá nẹ́bí tá nẹ́bí sọ fún wa pé ẹ̀rí subhanallah walhamdulillah náà fáwọn tẹ́lẹ̀mì sí wọn gbé jáde إيمانك سبحان الله والحمد لله ولا إله إلا الله أنا بيجون موفي بيجي دابينو فويا من نار الجنة ني مو موفي بيجي كني بيجي دابينو مو مو كيف بيجي دابينو جو نيسو دابينو جو مو سو بيتي بيتي مدي ولا وجو تي مدينة لو بكنا إن بتعرف بنو سوان وأخبر أن الله وأخبر أن الله يذكر عبده وما هو على كل الأمور يسدده ومعه على كل يوم يجادل وأخبر أن الله يذكر عبده أخبر أن الله أنا كنت فهمت الله دارك جلوم أبا الله يذكر عبده قد يوم أنتي أروري يوم أتكني يوم أنتي أروري يوم أنتي أروري báwo sì mọ ọrẹ ti yẹ ẹrú rẹ àdìsá nẹbí wà lórí òun náà àti mú wa kódà táwọn ọ̀rọ̀ tó sodo sínú tí ọmọ jẹ ìsínlá káyìí tí kàkà bá fẹ́ bò yóò mọ jẹ́ ìsísọ lójú fẹ́ni títà lùkọ́ bá fẹ́ wọ ojú ẹ̀ yóò mọ jẹ́ ìtúlákánù kò lórí ahun ahun tí bá ń ká lòlò tí ń sọ̀rọ̀ sẹ̀rí àbá mi kí ọmọ tú kókó yẹn kó ń bẹ̀ tí ó fi mọ jẹ́ pé yóò gbàgbọ́ yà lùkọ́ àná tàbí sàmẹ́rì. ó ní ẹrú ọlọ́run ọba mọ̀ rántí ẹrú rẹ̀ bá kúrú ní àkókò òun lélẹ́yìn ọ̀ ọlọ́run ọbẹ̀ pẹ̀lú rẹ̀ lọ́dí gbogbo alámọ̀rí rẹ̀ pátá ọlọ́run kọmọ sí dédé kọmọ sí wẹ́kú kọmọ bára wọn mú tó bá múra tẹ̀wé ẹnkí ọba mẹ́kí ọlọ́sọ gbọ́rí màá ní tàtà dáńká tó ìpásípayọ lọ́rọ̀ yọmọ sí ọlọ́run tó ẹni tó bá wọn lẹ́tí ọlọ́run ọba gbogbo ọ̀rẹ́ rẹ̀ pátá yọmọ ogun rege bí mo wá níbi tá a dúró sí lóde ní kámákì á kọ̀ọ̀tì nù lọ́la lórí àwọn ẹ̀sẹ̀ orin yìí náà

tó bá ní aláàánú lọ́lọ́run yóò sàánú mi ìsàánú ẹ̀ ṣùgbọ́n tó bá pè mí lọ́dájú tó náà wá wà tó wá tó gbàgbé àti wọn sì mí tí ò da nílẹ̀ ní òsì ìjọba fún. ọwá wà má àhú máa bẹ̀ pẹ̀lú rẹ̀ ìdá ní nígbà tí máa rántí mi táwa ń lọ ọwá ní fi nọ́ọ̀sì yìí tí máa rántí èmi ọlọ́run nínú ẹ̀mí rẹ̀ أمروها كما جاءت من غير تعتيل ولا تمثيل ولا تكييف ولا تحريف ولا ت... àwọn òní mutọ́lọ̀ lóhun ní àdípẹ́ òní sọ pé ó wá ní ìmọ̀ fi nafsi ìmìnira ọmọ rẹ tiẹ̀ wọ́n in dakara ní fi mala in tí bá rántí mi láàrin gúrùpù àwọn èèyàn dakartu hu fi mala in ìmìnira ọmọ rẹ láàrin àwọn ìjọ kan kọ́ ìrùn mínú níta wá ní tàtàkù fi nàfsí torí pé àrí pé ànábì wa Isa alayhi salam nígbà míì òun náà pé ọlọ́run pè ní rúhù kò túmọ̀ pé kèé kò sínú kúlù nafsi za'iqatul maut ayé àlùkọ́rẹ́ láti mú wa torí pé òun tẹ́lẹ̀ mi fi Isa ti kú kò ní wá mọ́ òun náà ni pé ó ní ọlọ́run bá pè ní rúhù látọ̀dọ̀ pé bánà fáná fi mí rúhù ìná fúyà rẹ̀ ọlọ́run náà ti pè ní rúhù là wọ́n tún pè ní ẹ̀mí ọlọ́wọ́n ọba wẹ̀dọ̀ a wà rí i pé nafsu náà òun náà kó sílẹ̀ àyà kúlù nafsu zá ẹ̀kọ́ tó lè máa wò ó ti mú íńtánẹ̀tì sínú nǹkan tó lọ náà sọ pé àhántà kúlítà lè nẹ́ẹ̀sì tẹ́kazú ní òmíyà ìlà ayé ní ndú nìlá nípa yáyà yẹn wá ní wọn náà yìí kúlù nafsi ìsá ayọ̀lùkwáni ní tààlàmù máa fi wàlá àlàmù máa fi kúlù nafsi ti kó ìsá sínú ọ̀kẹ́lẹ́lẹ́ kátó wá pèèyàn ní rúhù là ọlọ́run ṣe ìtìláàkó orúkọ yẹn ọkọ̀ fún ìsá gbogbo ẹ̀dá yòókù náà alẹ́pẹ́ iná àdàkù yóò jùmọ̀ alẹ́kù fi bẹ́tìmọ̀ omi àbẹ̀rẹ̀ yàwó onífà náfà fi ìfàlúgà fi mìíràn màláìkà kọ́ ni wọ́n fẹ́ sí wa lára

awa pe pé ànẹ́bí adẹ́mọ̀ ò ní kú bí àwọn àyókù tọ́rọ wọn ò ní bàbá kọ̀tọ́ ní ìyá ní masala Isa masala Adam alákọ̀ọ́ omi tọ́rọ ó tún níbẹ̀ ká tó pé torí nìkan ló bí àjọ ìyá nìkan ní ìbẹ̀rẹ̀ àkọ́ sí ti bàbá à òun ò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí kò ní wá torí òun nẹ̀hẹ́ òun náà wá látọ̀dọ̀ bàbá nìkan kọ̀sátọ̀ kúrómọ́sọ́mù ìyá òsì tọ́jájọ rẹ̀ ajẹ́pàwọ̀ ní ọ̀bá jọ ẹ̀sà ọlọ́run ń tọ́lọ́run sí kọjá làákàyè ẹ̀dá ara afukaru àrùn kòdìrátì ma kọ́dí àdáná ṣòbòlánà sáwọ̀ ẹ̀jẹ̀ alálọ̀ ilé tiẹ̀ mọ́ pé ànábì isa òun náà kúlù nẹ́fùsì sá ìkọ́tùlù mọ́ torí pé ní tààlẹ́mù máa fi nẹ́fùsì wàlá àlẹ́mù máa fi nẹ́fùsì kà lẹ́lẹ̀ ìṣẹ́jẹ́ nìyẹn. ìzáàkùnmọ́ lọ́wọ́ fẹ́ rà ní ọlọ́run kọ́ bá ní sin àwọn olùbánisọ̀rọ̀ ní ẹ̀sán lórí ó túmọ̀ sí pé ẹni tí ó oyin abẹ́ àpáta kò ní wẹnu àáké àfi olówó àti iṣẹ́ ńlá ni o kùránì lè là á fi ń tú kùránì yìí o àwọn sì lè mọ́ra ayé àyẹ̀ká wọ́n fi ń sọ pé lóhùn ní ti ànábì isa lọ́fà àti òfin ní kú. ọlọ́run sànù wọn náà ọlọ́run kò sànù ẹnì kọ̀ọ̀kan wa àwa tí a bá ní ìbéèrè láti béèrè ẹ̀dẹ́kun mọ̀jẹ̀ ká gbàgbé nọ́mbà yìí tí a sọ síwájú lẹ́ẹ̀kan mọ̀jẹ̀ á pe nọ́mbà yẹn mọ́ nígbà tá a bá kò lórí afẹ́fẹ́ la ní ká pe nọ́mbà ilé òun ni so àwa tá a bá ní ìbéèrè sí àti rí pé àwọn ọ̀yà wa láti lé tọ̀ àní wọlé pe nọ́mbà síta mọ́ náà nù tọ̀ ẹ ti wà pẹ̀lú wa. ọ̀rẹ́ mọ́sálàmù ọ̀rọ̀ Abdullahi láti sọ́tí. Ah, béèrè béèrè yìí káwọn náà fún ní béèrè jù wa. So, béèrè mi ni pé àwọn ọ̀fẹ́ ní pẹ́yìn bá kọ́lé. Kí kọ́lé ti wà ń bẹ̀. Pẹ́yìn bá bẹ̀ sí kọ́lé ti yẹn. Lẹ́yìn ọ̀pọ̀lọ kọjú rẹ̀ sí Gabas. So, wọ́n ti lẹ́yìn ọ̀pọ̀lọ tún kọ ẹ̀sẹ̀ sí Gabas lẹ́yìn bá fẹ́ sùn. Abẹ́rẹ́ náà lórí Adisa Nẹ́bì ni. Ìpè àkámọ́ kọjú dà bẹ̀rẹ̀ ètò ìwádà àbáwọlé àgbàdo kan ní atúbìlà báyà fẹ́ sí gbọ̀nsẹ̀ èyí tọ́jú ẹ̀yọ́ ni àbí ìtọ́jú kóró dìdí rani mọ́ àbí nọmba tù ó ti yẹ tó àgbàdo kọjú síbẹ̀ etí ti ń da jù ni pé kọjá pé ẹ̀gbẹ́ láàmú ọ̀sìn kí ni láàmú ọkọ̀ sí. náà ìbéèrè tí wàtá wá nìkún yín kí ni ẹ̀dá kọ̀ǹkẹ́ bíi mẹ́ta tọ́jẹ́ pé kọ̀bùlé ògbé bàdí ògbé tá a bá ti ṣe níbi òun tá ti mú wá káàkà yẹn bàjẹ́ ni. pé èèyàn rẹ ti sọ̀rọ̀ abala alákọ̀ọ́kọ́ tá ní kí ni تكبيرة الإيراد ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn náà sálámọ̀ sálámọ̀ lẹ́yìn ẹ̀tún mi wá ẹ̀tún mi wá ẹgbẹ́ mẹ́rin ilẹ̀ padà náà lẹ́yìn bọ́dà ẹ̀mú mi wá ẹ̀tún mi wá lẹ́yìn náà pàtíà alikẹ́lẹ̀ pé pàtíà pàtíà náà ẹ̀mú kẹ̀dùwá lẹ́yìn náà àtáyà ẹlẹ́tẹ̀ gbìyànjú ẹ gbìyànjú ẹ rí i pé wọ́n ti mú wá fún wa káàdì ọbẹ̀ náà á fún yín ní báàgì sẹ̀mú kan ẹ bá wa kọ nọ́mbà orúkọ yín orúkọ yín. Abdullahi láti Ṣakí. Abdullahi láti Ṣakí. Ẹ̀rì pẹ̀ wá gbà lónìí náà o. Ẹjọ́ tó ní kí nọ́mbà òní kí n bẹ̀rẹ̀ lọ. A sọ nígbà tí. Ẹ wá sí Kọ́lé Osokọ shopping complex ní Kọ́láwọlé nọ́mbà twenty ìbẹ̀rẹ̀ kẹ̀tì wá gbà ibi tó mọ ya fọ́tò yẹn. Náà òun tá a fà wá sọ fún wa tí a bá sàlọ́ àgbáwá pẹ̀tẹ̀kẹ́tẹ̀ lẹ̀ rọrùn tà káfátíà kọ̀bùlé ògbé bàálì ògbé rákàtà àbákẹ́rẹ́ ti ṣe ọgbà jẹ ni sògìlì ṣe jẹ ni. ìdákùnlá ọ̀fẹ́rẹ̀ náà apàyókùn mọ́ fún ẹ ti wà pẹ̀lú wa. Àlékún sọ́lá ọ̀rọ̀ rẹ̀ orúkọ yín bí tẹ́tí ń pè. Wà ní láìra sọ́ra ẹsẹ̀ rẹ̀. Náà mi béèrè yín. Ìbéèrè mi ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ kí Mùsùlùmí fẹ́ Kírísítẹ́nì àti. ṣe kí ni kó fẹ́ Kírísítẹ́nì? Ọkùnrin àbóbìnrin. Ọkùnrin àbóbìnrin lẹ́ni ọkùnrin ó lè fẹ́ ṣùgbọ́n wọ́n hàn fáìfì ẹ̀ kọ́kọ́ fọmọ mùsùlùmí torí pé tọ́ba fẹ́ tọ́ba fẹ́ nítorí kírísẹ̀nì kì í ṣe wọ̀ fún ṣùgbọ́n ọmọ tí ọmọbìnrin kírísẹ̀nì yẹn bá bí fún ọgbọ́dọ̀ gbà káwọn ọmọ ni ọmọ sí ẹ̀sìn ìyá wọn kò sì ní jẹ́ pé wọ́n sọ ọmọ ní orúkọ mùsùlùmí ìyá náà tó fún ní orúkọ kìrìsìtẹ́nì tó yé ṣùgbọ́n ẹni tó bá dóbìnrin ọ̀wà aláwò fóun láti lọ fẹ́ ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì lọ́kùnrin èèwọ̀ ni fún ẹni tó bá dóbìnrin láti fẹ́ kìrìsìtẹ́nì ọkùnrin ṣùgbọ́n mùsùlùmí ọkùnrin òun lè fẹ́ kìrìsìtẹ́nì lóbìnrin típa rẹ̀ bá gbé sóti yé torí kó ní àwọn kọ̀ǹdíṣàn ti mẹ́mẹ́ náà ìbéèrè ta ni fún yín ẹ̀dá kọ sẹ́ẹ̀tì ìkúrò lédè òkú. wọ́n ti gbọ́ wa ẹ̀dá kọ ẹ̀dá kọ ọ̀rẹ́ ìyàn àlùwàlá mẹ́rin fún wa ọ̀rẹ́ ìyàn àlùwàlá. Ah. ọ̀rẹ́ ìyàn àlùwàlá mẹ́rin sọ́kù dẹ́dẹ́ níbi àlùwàlá kàwé sí.

ojú ojú ẹ̀kẹ́ ojú náà kí ló ṣe ojú ọwọ́ ọwọ́ nàáyá ẹsẹ̀ ẹsẹ̀ orí orí ẹgbẹ́ wa sì sọ nígbà míì ni pé lọ́jọ́ bá kẹ́kọ̀ọ́ nù dẹ́wọ̀ bẹ́ẹ̀ pé a sọ pé fífọ ojú fífọ ọwọ́ wa dé ìgbọ́n àti fífomi pa orí wa àti ẹsẹ̀ wa pẹ̀lú ògbọ́n ọlọ́run báàgì tí àwọn sùkúù mọ́ pọ̀n ẹyọ kan pẹ̀lú tíra hisnu muslim ẹ̀yọ̀kan fún afa abdulrahman láti ìsàlẹ̀ kíabi. so ẹ bá kọ́ ọ́ wà ní ọkùnrin ọkọ yẹn. so ẹ wá gbọ́ wa níbi tá a sọ yẹn nọmba twenty ní college of the compass wọn kọ́lá wọlé. ọmọ ọba abdulmaki ń sọ̀rọ̀ láti ìsàlẹ̀ kíabi náà. ọlọ́run bá ti dáadáa fún yín. Wọ́n ní kí n sọ̀rọ̀ láti ṣáájú. Náà ìbéèrè yín ìbéèrè mi ni pé ẹni tó wà nínú ìnira kò lè dìde tó àkàrò mi ni kó mọ ṣe. yóò mọ ṣe so àdúrà àkàrò yẹn bẹnu tíra ismu muslim àfi allahumma rabbin nas wọlọ́mọ bá bá àwọn èèyàn ìfi bilibal bá múnira ikú fún mi ìfi anta shafi wòmísàn wọlọ́ba àwòsàn láṣìfà àìlà ṣìfà ṣìfà àlà yorùbá dẹ̀ sàkó ẹ wá tíra citadel lójúmọ̀ kàyọ̀ ń bẹ nínú rẹ̀ ibùdó àbẹ̀kẹ́ wá lè pè wá mo ń fún yín ní odidi ẹyọ kan ẹ bá lè wá bí ti ajúwe fáwọn yẹn mo áfún yín ní olùdí ẹyọ kan rẹ lọfẹ salamu aleykum. naa bí ti aduro ní ìrìn náà ni. sufaani sallahu alayhi wa sallam.